السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba gba wa. wà á ìfà ọtún ní ìmọ̀tà lọ́hìn la ha ọlọ́run ní tí ka ọba N'i ọlọ́kùnrin òjọ̀kan ẹ ní láǹfààní láti lè kà torí wípé kí ni alam taraw anna allah alladhi khalaqa wa ma fi onye ard ọlọ́run níṣẹ́ yìí lòun rí ni wípé fọ́mọ̀ méjèèjì bí òòrùn ń bẹ ní abẹ́ ọba ló dáa ni wal ard ilẹ̀ méjèèjì kókó

Quran chapter sixteen suratul Nahl suratul An'am Ni'am sura tó jẹ́ wípé gbogbo tọ́nà ọba àlékè ọlá ń sọ mbẹ̀ àwọn oríṣiríṣi oore tọ́nà ọba ṣe fún wa nínú oore tí ọlọ́run bá ṣe fún wa òun náà ni wípé ṣe wá ní ọmọ ẹ̀dá ènìyàn ṣe wá ní ẹranko kódà nínú àwọn ẹranko tó súnmọ́ wa ọlọ́run ò ní ká máa jẹ́kọ̀ọ́ lu wọn. níbi ìjẹta àwọn èèyàn kan lọ sílé ọba Emirates United Arab Emirates wọ́n làwọn fẹ́ tọ́ palace ọba nígbà tó wá dé palace ọba oríṣiríṣi tiger lion ni wọ́n ń ṣe lu palace àwọn tiger tá à ń sọ yàtí lion wọ́n tóbi wọ́n ga ju àwọn èèyàn lọ́gán tí wọ́n bá dìde dúró báyìí. ohun tí wọ́n fi ń ṣẹ̀mí nìyẹn wọ́n tè mú wọn ni. ibi tí mo wá lọ́ńbẹ̀ ni wípé àwọn ìnàkí kan wá wà ńbẹ̀ nígbà kan débi tí àwọn ìnàkí wà mọ́tò tá wá gbé wọn láti ibì kan lọ síbòmíì nínú palace ìnàkí ló fẹ́ wà jọmọ́ tí wọ́n bá gbé náà kíkan wá sádùúgbò mi wọ́n ní kémi àti yín bọ́ sínú ẹ̀ kó máa wà wá lọ. tí a gbà kó wà wá ẹ wà àwọn ẹ̀dá yìí wọ́n súnmọ́ wa ó kéré nínú tá à ń ṣe tí wọ́n lè ṣe tí wọ́n bá múra fún mi ìtàn gbà mí tí wọ́n bá wọ súùtù fún tí wọ́n tún dé fìlà Panama fún tẹ bá wọnú píkṣọ báyìí ọmọ ẹ̀dọ́ yàn máa pè é ṣùgbọ́n báwọn ẹ̀dá ìṣe súnmọ́ wa tó ọlọ́run tún ṣèlè àti yín nínú ọ̀kì tọ́lọ́n bá ṣe wá bẹ́ẹ̀ jọ mọ́ ṣáájú ta fẹ́ bọ́ náà fà mí. wàtá kọ́rọ̀ lápò máa fi sàmà wá sí ọ̀nà fi áàrùn ìjẹ̀lẹ̀ ìhà gbogbo tó wà lórí ilẹ̀ gbogbo tó wà lórí ilẹ̀ àti tó wà lórí sọ́mọ̀ ọlọ́run ló òun sàkọ́rọ̀ ẹ̀ fún wa ó pẹ̀ wọ́n lórí ba fún wa ẹ̀ dúró òrùjọ́ min taskhirilla ẹ wo òrùn tó mú bí ìgbà ló ṣe fẹ́ kí gbogbo wa ká sáfù mi àbẹ́ ìtúrí tán náà bá ṣe. wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ bá lè fẹ́ ka ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ẹ lè ka o. orí tán náà bá ṣe fún wa pọ̀jọ́ mọ́ kí lọ́nà wa fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ òun náà ní pé ká máa dúpẹ́ ọlọ́run ní wà lákọ́dé karọ́mù náà bá ní àdàmà wàhàmàláhùn fìlìbáàbí wà ní báhà ọlọ́run ní ẹ̀rí àwọn ọmọ ẹ̀mí ènìyàn afọwọlé ọmọ ànábì ádámọ̀ afọwọlé afọwọ́ láǹfààní kí wọ́n máa gbé orí ilẹ̀ kí wọ́n máa ṣe inú omi nínú àwọn nǹkan tó so mọ́lẹ̀ tó so mọ́ mi òun náà lòkè àwọn ìyá tó máa gbé òkè wọ́n lè láwọn fẹ́ lọ ṣọ́ọ̀lì bíi nínú space àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá gbogbo àwọn nǹkan tó wọn bá fún wa ìjọmọ ó fi kọ́ wa lé ni wà ọ̀gàkọ̀dá gómìnà kan yìí báyìí gbogbo tọ́nà tó wá fún àwa tá a fẹ́ jẹ nǹkan tó mọ́ ni ẹ wo ìgbẹ́ táwa yé àjọmọ́ sàlámọ́ kọ́ mo mọ́ ìgbẹ́ tá a yé àjọmọ́ oúnjẹ lọ náà ṣe fáwọn kan bóyá bá lọ sí òkú bẹ́ẹ̀ yẹn tó lọ yàgbẹ́ ní tó lọ ṣe put àbí bẹ́ẹ̀ kọ́ nínú rà bó ṣe ń yà àwọn ẹja tó fẹ́ jẹ wọ́n ti ṣe kí nìjọ náà wọ́n ti dúró dè wọ́n tí wọ́n wò wí kí ẹ̀ gbé àwọn ẹ̀dá kan nìyẹn wàrọ̀sàkọ̀ náà hùwí náà pọ̀ yìí báyìí gbogbo tọ́nà ń ṣe fáwọn tá à tó mọ́ ni ó ta bá wà láti inú ilẹ̀ tárí pé bí wà lára ẹ̀ka tó jẹ́ àtúnṣe ní mímọ́. wàfàgbọ̀ndáhùn àlà kẹsìrì mímọ̀ kọ̀nàkọ̀nà tẹ̀síìlà. ọlọ́run ní gbogbo ẹ̀dá ta wá dá a gbé ọ lásọmọ èdè èèyàn lórí gbogbo wọn. wà ìkóńdà ni màláíkà ti dúdú ní ádámà fàṣàgàdù. ọlọ́run nígbà tá dá ádámọ̀ ètò ọlọ́run dágbẹ̀yìn ètò ọlọ́run dágbẹ̀yìn ní ádámọ̀ àwọn ẹ̀dá tó wá ga jùlọ nínú gbogbo ẹ̀dá tó náà bá dá òun náà làwọn màláìkà ẹ̀dá tó náà bá dá gbẹ̀yìn yìí ó wá ní àwọn ẹ̀dá tó kàǹkà jùlọ ẹ̀dá tó ń dá kí wọ́n tẹríba fún un fasajadu gbogbo wọn ṣe kiri jọ̀nà wọn torí ba fọ́ ẹ̀dẹ́ èèyàn ilà ìdèlè ọlọ́run ní àyàfi èṣù káànà mí nà lè jìn ní torí pé èṣù tiẹ̀ òun ò ṣe màláìkà àlùjọ̀lú ni fàfàṣà kan àni amòrè rọ́bì èṣù yapa àṣì ọlọ́wọ́ ọba ẹnitọ́nà ọba bá pọ́nlé tí a bá pọ́nlé àti ẹni yẹpẹ látàrẹ ọ̀nà ọba pọ́n ádámọ̀lé ó ní kí àwọn màláìkà kí wọ́n pọ́nlé ìbílísì yapa ó sọ kí ni látàrẹ ìjọba oṣù rìbú tọ́nà má di aṣọ rìbú láyé àti lọ́rùn wọn náà bá ṣe wálé ìyànjọ náà ó tọ́ ní ta ìdúpẹ́ lé lórí ọlọ́run dẹ̀ ní wá sí mélòó mélòó àwọn ìyànjọ náà lóbi bá ṣe ń sọ̀rọ̀ yìí mélòó mélòó ẹ tó ti lọ bọ́ náà wọn bá mélòó mélòó wọ́n pọ̀ ọlọ́run ní wàhálà nàbìlú wà nàkó mi ṣe yìí nìlànà kọ́ọ̀ ọlọ́run náà máa dán yín wò pẹ̀lú oríṣiríṣi nǹkan nínú tá a máa fi dán yín wò sáré tó bẹ̀rù ló wá bá ṣe wọ̀nyí sáré tó lù ú bàbá ṣe jókòó yìí sáré jọ̀mọ́ alihamudulilayi ààrùn wàlíjúwà ọlọ́run nínú ta máa fi lọ ìwò lébi sáré tó fi panu wa ètò bí bá ń pa owó ajẹun bí ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wà nọ́ọ̀sì nínú àbúwárì wà ní àǹfòsì wà sàmọ̀rọ̀ a tún máa fi àdínkù dán yín wò ọmọ èso èyí pé tọ́lọ̀ ọba kọ díẹ̀ sọ́dọ̀ wá ní àlékún tó mi jọ̀mọ́ gbogbo eléyìí náà tó nípa ìtàkà rẹ̀ dúpẹ́ nínú tọ́lọ̀ ọba ṣe fún wa ọlọ́run fún wa lọ́mọ kéèyàn bímọ kò kí ń ṣagbára èyí bí àwọn tí wọ́n jẹ́ olówó gbà mí nígbà tó bá sú wọn wọ́n á wò pé bá wọn jí ọmọ gbé èyí wọ́n á wò pé bá wọn òun á ọmọ ọ̀nà. kí ló dé tí owó yẹn ò lè fún lọ́mọ kò pọ́sibù níjọ mọ́ lílàyé mọ́lùkù sábà wá ti wà láàmú ọlọ́run ló ní agbára sọ́mọ́ àdìlẹ̀ yàkọ́lùkù máa yàṣá ohun tó bá wọn náà bá lọ́nà ọba máa ń dá yahabuli ma yàṣá ìnáta wà yahabuli ma yàṣá òdùkú ẹ̀ tó bá wọn lọ́wọ́ ọba tó bá fẹ́ fún lọ́mọ afọ lóbìnrin tó bá bí ọ́ndẹ́ẹ̀dì láyé obìnrin lọ́lọ́wọ́ á máa ṣe gbogbo wọn wàyà hábùlì máa yà ṣá òjòkú ẹ̀ńtọ́nà bá bá fẹ́ ọlọ́run á fún ní ọmọkùnrin ọlọ́run á fún lọ́mọkùnrin kò sí bọ́mọ ẹ ṣe lè pọ̀ tó ọkùnrin ló máa ń rántí gbogbo wọn àti àwọn ṣèṣe wa ọ̀hábà bíbọ̀ kò sí bọ́mọ ẹ ṣe lè pọ̀ tó jọmọ́ ọkùnrin lá máa bí awùzàwùzùhùn ọkùnrin ọ̀nà wa ìlà àṣà ẹ̀ńtọ́nà bá bá fẹ́ ọlọ́run á lọ́mọkùnrin bó bá ṣe ń bí ọkùnrin á máa bí obìnrin wàyà jẹ ayélujára yẹ ṣe àwọn àkíyìmà ẹni tó bá wọn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n á ṣe lágàn ọkùnrin á máa yàgàn obìnrin á máa ìnáwó àyíwò ìkọ́lé ìdí tọ́nà ọba fi ṣe báyìí ọlọ́wọ́n ọba nìkan ló mọ̀ ìdí tọ́nà ọba fi ṣe báyìí ọlọ́wọ́n nìkan ló mọ̀ ohun tọ́nà ń ṣe yìí ọlọ́wọ́n nìkan náà ló lágbára láti fún ẹni tó bí ọkùnrin ọlọ́run nìkan ló mọ̀ ju tóbi fún lọ́kùnrin ọlọ́run sì ló lágbára láti fún ẹni tó bí obìnrin ọlọ́run ló mọ̀ ju tóbi fún lóbìnrin ọlọ́run nìkan ló lágbára láti fún ẹni tó bí méjèèjì ọlọ́run nìkan ló lè fún òun sì ló mọ̀ ju tóbi fún ẹni tọ́nà bá wá ṣe ní àgàn tí ò bímọ ọlọ́run ọba ló mọ̀ ju tóbi ṣe bẹ́ẹ̀ jọ̀mọ́ mélòó mélòó àwọn èèyàn ń lé ayé ọmọ ló máa ṣe pàtàkì tí wọ́n á fi wọná níwájú ọlọ́run ọba tó bá ṣe pé kò bímọ ni kò bá má wọ náà wájú ọlọ́run ṣùgbọ́n mọ̀ yìí ló ṣe okùnfà irú ẹni bẹ́ẹ̀ fi wọ́n náà kọ́nà má jẹ́ aṣọ orí ibú látara ọmọ wa eléyìí jẹ́ bí ẹ̀jọ̀ náà nínú àwọn òbí tá a máa fi dúpẹ́ fọlọ́wọ́ ọba ọmọ tá a bí lèmi kọ́nà ọba wa wò kọ́nà ń ṣe ní ọba lálùbáríkà jọmọ́ kéèyàn bá fẹ́ bímọ àti bímọ tó rọrùn bá ṣe sọ pé lè tó yìí kéèyàn ò lè fagbára bímọ sábà wá bí wọn tọ́jọ̀ wọn tí ọmọ ọba àlekè ọlá tó fún wa ní ọmọ mọ́nàdà alẹ́ ìnà ibi tọ́rọ̀ kù sí nìyí o bàbá ọlọ́mọ tèlé ọlọ́ọ̀bá wa wọ ọmọ náà ọlọ́ọ̀bá wa tọ́ ọmọ oníkálukú wa ọlọ́ọ̀bá wa wò wọ́n ọlọ́ọ̀bá wa tọ́ wọn kí èèyàn tọ́ ọmọ ọdún náà iṣẹ́ ńlá ni. àdọ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ànábì sallallahu alaihi wa sallam ó ní gbogbo yín pátápátá àti ẹran jẹ̀mí a sì máa bí ẹran ta kó sí yín lábẹ́ gbèsè dájẹ́ sí fali ìmáàmù ẹ̀ tó jẹ́ mọ́mù nínú mọ́ṣáláṣí ìmáàmù nínú ilé ìmáàmù níbi iṣẹ́ rọ́ọ̀rì. alẹ́rọ̀jẹ̀ wàhùwà mọ̀sùn àrùn àyíyàtì ọlọ́ọ̀bá máa bí báwo ló ṣe dájẹ́ ànábì sallallahu alaihi wasallam wà rọ́jùlù rọ́ọ̀rì oníṣẹ́ rí ọkùnrin àtẹrọ̀jẹ̀ o wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ bó ló ṣe lò ìyàwó ẹ̀ sí báwo ló ṣe ṣe àwọn ọmọ ẹ̀ sí wọ́n á lọ́wọ́ ẹ̀ o obìnrin inú ilé náà wọ́n á lọ́wọ́ ẹ̀ tó inú ilé ọkọ ẹ̀ báwo ló ṣe tọ́jú ẹ̀ sí àwọn dúkìá ọkọ ẹ̀ báwo ló ṣe mójútó gbogbo wa náà ní rọrí gbogbo wa ládẹ́rọ̀dẹ̀ wọn á fi kó wa wa báwo la ti dẹ̀rọ̀ wa jẹ̀ sí. jọ̀mọ́ tí ọlọ́run bá fún wa ní ọmọ kí ni ọlọ́run bá fẹ́ fún wa tẹ̀síìrù ní amíláhi fìtọ̀ àdìyí gbogbo tọ́lọ̀ bá bá ṣe fún wa òun tọ́lọ̀ wọn bá fẹ́ lọ́wọ́ wa ni wípé kátẹ́rì nǹkan yìí bá fún tọ́lọ́wọ́ ọba kátẹ́rì ẹ̀ bá fún àṣẹ ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ bá bá fún wa ní owó ọlọ́run yá yọ alẹ́bí na àárọ̀ ẹ̀yìn onígbàgbọ́ òdodo àǹfíkù gbogbo bá fún ọba mi ná owó yìí nígbà tó bá àsìkò tọ́nà ọba fún yín ẹ lò ó síbi dáadáa nígbà tó bá ṣàǹfààní àlàáfíà tí ọlọ́run bá fún yín ẹ lò ó ṣáájú ìgbà tí ò ní ṣàǹfààní mọ́ ìgbàláyè tọ́lọ́run bá fún yín ẹ lò ó ṣáájú ìgbà tí ò ní sí mọ́ ànábì sallallahu alayhi wa sallam ó ní ìsẹ́ni mọ̀kọ́mù sàkọ́mùlà kọ́mù ànábì ní ẹ ṣàǹfààní lára nǹkan márùn ṣáájú kí nǹkan márùn tó dé àyà àdàkà kọ́mùlà mọ́ òjìjì ṣàǹfààní látara ìṣẹ̀mí tó ń lò lọ́wọ́ yìí ṣáájú ìgbà tó ní ìṣẹ̀mí mọ́. wàhíná kàkọ́mọ̀lá fákòrè nígbà tó lówó lọ́wọ́ fi owó yìí ṣe dáadáa ṣáájú ìgbà tí ò ní sówó mọ́. wàfi hádàkà kọ́mọ̀lá mọ́rọ̀dì nígbà tó ní àlàáfíà fi ṣe àǹfààní ṣáájú ìgbà tó máa ṣàìsàn. wàfarọ́ ọ̀kọ́ka kọ́mọ̀lá ṣokòlè ìgbà tó ráyè lòó dáadáa ṣáájú ìgbà tó ní ráyè lọ wàṣàbá bàtà kọ́mọlà àrùn ìgbà tó jọ̀dọ̀ tó lè fò sókè tó lè lọ mú sí kó gbàgbẹ́ dájà ẹ ẹ ìjọra lòó dáadáa ṣáájú ìgbà tó ní rí àsìkò lọ. fàyàkú làwọn bì í ọmọ ẹ̀dẹ́ ìyàwó a máa sọ wípé láwùlà àkọ́rù tàbí ìlà ajalè kọ́rí fa àkọ́dàkọ̀ wà á kò mí lọ sọ̀rọ̀ tó o bá lè fún mi láǹfààní díẹ̀ sí àwọn nǹkan tó yẹ kí n ṣe bí mi ṣe màá bẹ̀rẹ̀ sí máa ṣe. ṣáájú àsìkò táàní ní fúrúsọ̀ táàní láǹfààní láti ṣe àwọn nǹkan ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe. ẹ rí i pé òbí mi àsìkò tó yẹ kó tọ́ mọ wọ́n ní kékeré la fi ń pẹ̀ka àrókò ṣe bẹ́ẹ̀ pé tó bá dàgbà tó di wàhálà ẹni tó yẹ kó tọ́ mọ láti kékeré kò mójú táwọn ọmọ yìí ọmọ wa dàgbà tán ó wá wá àwọn àfáà kiri ó wá àwọn títà kiri jọmọ foundation àwọn ọmọ ṣe pàtàkì tá a bá fẹ́ bímọ rí jọmọ a gbọ́dọ̀ tọ ọmọ wa yorùbá sọ pé tọ́mọ rẹ kó lè fún ọ nísìnyí lọ́jọ́ alẹ́ rẹ gbogbo wa náà la fẹ́ nísìnyí kọ́mọ ọba má ṣàìdí a nísìnyí tá a bá fẹ́ nísìnyí jọmọ. àwọn nǹkan tó wọn bá fún wa ẹ jẹ́ ká lò ó dáadáa béèyàn bá lówó tó lò ó dáadáa owó á fún yàn nísìnyí béèyàn bá lálàáfíà tó lò ó dáadáa àlàáfíà fún yàn nísìnyí bẹ́ẹ̀ ni béèyàn bá bímọ tó lò ó dáadáa ọmọ tó bí á fún nísìnyí kọ́mọ wá lè fún wa nísìnyí ojúṣe àkọ́kọ́ tá a ní láti ṣe lórí ọmọ kọ́bùnà àlùwìlà àdà ṣáájú ká tó bímọ ló ti bẹ̀rẹ̀ ṣáájú ká tó bí wọn òun ló dìbẹ̀ rẹ̀ àtàkùnà mùsùlùmán mùtẹ̀kìyìmán tẹ̀kìyàn kó o jẹ́ ìwọ gan fún ẹ tó fẹ́ bímọ ọkùnrin ni ẹ ni obìnrin ni ẹ ọmọdé ni ẹ àgbàlagbà ni ẹ gbogbo ẹ tó bá ti lè bímọ ní Islam gbà láyè kó bímọ tọmọkùnrin ọdún mẹ́wàá bá lóun fẹ́ bímọ jọ̀mọ́ tó bá ti ní ohun tó lè fi bímọ islam ò kọ́ ni ó ṣàti mọ̀ tó yàtọ̀ sí òsì nínú téèyàn gbọ́dọ̀ mọ̀ ṣáájú kéèyàn tó bímọ a lè rí èèyàn kan kó jọmọ twenty years kó ní àfà mo fẹ́ ṣe ìyàwó a lè rẹ́ni tó jọmọ fifteen years kó lóun fẹ́ ṣe ìyàwó àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ti mọ̀ ń pa fíkìrù zawaj téèyàn bá fẹ́ ṣe ìyàwó kí làgbọ́yé islam tó ti mọ̀ ń pa yìí ọmọ tó fẹ́ rí lọ́nà ìsìláàmù ni o ó yàtọ̀ sí tí wọ́n ti fúnra wọn lóyún o kọ́nà má jẹ́ ká bí irú ọmọ bẹ́ẹ̀ kéèyàn tó bí lọ́jọ́ náà a máa ń fẹ́yàwó ní ọ̀nà ẹ̀tọ́ fáńkì ṣòro mọ́ fún ọba àdàpọ̀ nígbà gbèsà ọlọ́ọ̀dì tó bá wù ẹ́ nínú obìnrin fẹ́ àjẹrì nípa ọlọ́wọ́ á sọ pé ẹ fẹ́ wọn fáńkì ṣòwò náà bí ìdí àlìyé mi tẹ bá fẹ́ fẹ́ yàwó ẹ fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda àwọn òbí ẹ̀ nígbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí rere tó jẹ́ tó fáyọ̀ lọ́wọ́ ọba tó jẹ́ tó dúró déédéé iná ni mùsùlùmí iná wa ni mùsùlùmá àtọkùnrin àtobìnrin ẹlòmíà ṣàṣìṣe gbogbo àwa tá a bá ti fẹ́yàwó àwa tá a ti fẹ́yàwó tá a fẹ́ fẹ́ sí i gẹ́gẹ́ bọ́nà ọba ṣe encourage wa pé mọ́sánná tẹ bá fẹ́ fẹ́yàwó ọlọ́run ni ẹ bẹ̀rẹ̀ lórí méjì wàsíláàtà ọlọ́run ni ẹ sọ di mẹ́ta wàrúbá ẹ sọ di mélòó mẹ́rin fa ìnàkìtùm alàtàdínù tẹ bá wá jẹ tí ò ní wọn ọmọlúwàbí lára tẹ bá jẹ tí ò ní ìwọ ọmọlúwàbí lára fàwàhídà ọlọ́run yẹn fẹ́ yọ kan àwọn tí wọ́n níwà lọ́lọ́run ní kan fẹ́ yàwó kan àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n ṣe kí ni ọlọ́run ní fa ìlẹ̀kìtùn aláàtàdínú fáwáṣìdà ọlọ́run ní tẹ́ bá ti di pẹ́ níwọ̀ ọmọlúwàbí Islam yìí ní question mark ọlọ́run ní ẹ ṣe kí ni ẹ fẹ́ yàwó kan àdókìsọ́lọ́lọ́ àríwá sẹ́làm ó ní làdí ìlàlímọ̀ làáhàdà láwùjọ ó lẹ tí ò bá ti ní àdéhùn kò lẹ́sìn àbí aláta àdínù nínú ìwà tó a gbọ́dọ̀ mùsùlùmí ni ìwà àdínù tó bá wá bá débi bí ò ní ìwà àdínù kí ni ìwà ta fẹ́ wá sí ẹ lára mọ́ ẹni tí ò lè ṣe déédéé a máa parọ́ ẹni tí ò lè ṣe déédéé a máa mú kànrọ̀kàn mo ní pẹ́ lè ṣe déédéé ẹ̀rù a máa bà ó ti mọ̀ pé tí wọ́n bá ní ó yàgbà ẹ wá dájọ́ ẹ̀yin náà ni mo kú ẹ wá dájọ́ tó wà nílẹ̀ ìfúra yín a sọ fáwọn èèyàn ni pé ṣe rí nínú Islam ọlọ́run bá sọ pé tó bá ṣe irú nǹkan báyìí ìjìyà báyìí ni ká fún un èmi tí mo wá bá yín sọ̀rọ̀ yìí mo ti ṣe irú nǹkan báyìí ìjìyà báyìí báyìí ni mo lẹ́tọ̀ọ́ sí mo ti dájọ́ bẹ́ẹ̀ fúnra mi onídéédé nìyẹn wàláwà àná àǹfùsìkò kódà tó bá jẹ́ kó tó fẹ́ ṣe déédéé lórí ó takò wọgbọ́n fún rẹ̀ abóti ẹ̀ takò ẹ tó jẹ́ òbí ẹ abẹ́ tó súnmọ́ ẹ ẹ tó fẹ́ fẹ́yàwó jọ náà gbọ́dọ̀ jẹ́ mi rẹ kó jẹ́ ni dáadáa ẹ̀rí tàbí sallallahu alaihi wa sallam sọ ni ó ní fásfàr bìzáàtì dì í tẹ́rù bá ti yàgà ó ní tó bá fẹ́ fẹ́yàwó gbìyànjú láti fẹ́ èyí tó lẹ́sìn ní obìnrin tẹ́lómi bá fẹ́ fẹ́yàwó ó ti wá mọ́ṣáláà àti ẹ̀ látòkè nílẹ̀ òyìnbó ni wọ́n fúnni oríṣi òyìnbó ẹ̀sìn kan fàtàzáwádù fáìnà ọ̀hẹ́rọ̀ gbáàdì tákùwà ọlọ́run ẹ̀ pèsè kalẹ̀ èyí tó dáa jùlọ ló pèsè nípa ayọ̀ ọlọ́run ọba tó o bá fẹ́ bí ọmọ rẹ. ó bẹ̀rẹ̀ látara ọkọ tó fẹ́ fẹ́ tó o bá fẹ́ bí ọmọ rẹ ó bẹ̀rẹ̀ látara ìyàwó tó fẹ́ fẹ́ ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ ní ire tàbá wa fẹ́ fẹ́ ká fẹ́ wa ká fẹ́ tó jẹ́ ní ire kọ́nà ọba kó fi wá ṣe kò ń dáadáa bẹ̀rẹ̀ látara pé kó jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n fẹ́ fẹ́ gbogbo àwọn mùsùlùmí tó wá wà wọn ò rí kankan nu wọn òun wá bẹ̀rẹ̀ sí gbé fóònù fi ń da àwọn àfa láàmú ìsáàf ẹ ọkùnrin ni mí ṣé mo lè fẹ́ obìnrin tí ò ti ṣe mùsùlùmí nígbà tó ti wá gbogbo àwọn ọmọbìnrin mùsùlùmí tó ń rí wọn ìgbà yẹn ẹni yóò há súrátù bá kọ́ra ṣùgbọ́n ááyà kan súrátù nìsà ááyà kan mẹ́ tọ́nà ó láìsí tẹ bá sí àwọn tó jẹ́ christian méjì pé kò sí láì sílẹ̀ àwa tàbí ti bá kọ́ra sọ́nà wọn bá ní kí ọlá ní wàlá tẹ̀síkì lùmùsùlùmí hàtà gbòmìn ẹ má fẹ́ tó jẹ́ kèfèrí àyàfi ìgbà tó bá jẹ́ irun nígbà gbòòrò àwa gbàgbé ọ̀rọ̀ ìgbìmọ̀ ọmọ rù pé ẹ tó sọ pé ẹ ń sá ọlọ́run ni ṣé kèfèrí kan tún wà tó jù yẹn lọ ni kò ní rí hadith yẹn láéláé tó o bá fẹ́ fẹ́ yàwó jọ mọ́ gbìyànjú láti fẹ́ ní rere ìjẹni rẹ́gbẹ̀rẹ̀ lórí ìjẹ́ mùsùlùmí kódà tó bá wá jẹ́ mùsùlùmí tẹ́sí ò tí ì fi bẹ́ẹ̀ dùn lára wàlà ábídùn mùmínùn khayrun min mushrikin wàlà àjábàkùn ìwọ obìnrin tó fẹ́ fi ẹ lọ́kọ wọ́n wá ní kèfèrí ló wà nílẹ̀ ọ̀nà ní kódà kó lówó kó lẹ́wà kó gbọ́dọ̀ fẹ́ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ jọ ọmọ tá fẹ́ bímọ rere ká ìyá rere ká ọkọ rere eléyìí olóṣèlú ṣe pàtàkì jù pàápàá jùlọ lọ́dọ̀ àwa tá a jẹ́ ọkùnrin pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n tún jẹ́ obìnrin kò fẹ́ tó gbọ́dọ̀ rí mọ́ ọjọ́ tí Aisha ó ní ẹ̀yin obìnrin ẹ náà mọ̀ pé so yẹn ìgbèkùn ni o. ó ní kẹ́ wá wo bí tẹ́ fẹ́ gbéra yín dè obìnrin ló gbọ́dọ̀ wà kí ẹ kù jù tọ́rọ̀ ọba nìka ẹ̀ bá ti délẹ̀ ó ní pé gbogbo wàhálà nù nìka ẹ tó máa ń tẹ̀yẹ ẹ̀jẹ̀ obìnrin obìnrin ló gbọ́dọ̀ wà very careful jù ṣùgbọ́n àwọn èèyàn lè ní àti níka àti àti ní àkíyèsí tọkùnrin kan bá wá ní wáńdì tó fẹ́ fi ọmọ wa obìnrin irú àwọn ìgbìyànjú wo là ń ṣe ọjọ́ tá a bá ti rí èèyàn kan tó gbé mọ́tò déjọ́ mọ́ ọ̀rọ̀ ti parí o àwọn èèyàn náà dẹ̀ mọ́ bọ́ sí pákéjì ara wọn bó ṣe kó jẹ́ mọ́tò ọ̀rẹ́ ni wọ́n á gbé lọ wọ́n á dẹ̀ bá wá fóònù iphone seven kan á dì í mú lọ sàn wà níbẹ̀ kọ́ níjọ mọ́ ṣé fóònù yìí nìyàwó á máa jẹ fóònù kan ló máa jẹ o tá a bá ti fẹ́ fọmọ lọ́kọ ẹ jẹ́ ká wo ìfàyọ olóhùn ọba kódà kí wọ́n má ní owó wọ́n á tòbi sí ayé àlàáfíà ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ sọ nígbà tá a bá bímọ jọ̀mọ́ àwọn ojúṣe tó yẹ ká ṣe fọ́mọ ó bẹ̀rẹ̀ látara ká ṣe súnà ọmọ ká ṣe kí ni jọ̀mọ́ súnà ọmọ ọlọ́run kò fi súnà rọ gbogbo wa lọ́rùn kò fẹ́ tí ó tí ò ṣe ní súnà torí jọ́tọ́ kọ́kọ́ bí wa sáyé jọ̀mọ́ àbíbẹ̀kọ́ ni kí ló fi bẹ̀rẹ̀ gbèsè ayé wa wọ́n ní súnà àwọn bàbá wa ń kalẹ̀ òbí súnà ni àwọn bàbá wa pè ní súnà àbíbẹ̀kọ́ ni sà wọ́n ní ká ṣe súnà wọ́n ṣe súnà ẹjọ́ kejì àbójọ́ kejì náà bí ẹ ṣe ó wá ní òṣè súnà gbà tó dàgbà ó ti yapa tí wọ́n fi pilẹ̀ nìyẹn o kọ́lọ̀ kó fi súnà ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn àlékún bó sùn lẹ́kù ànábì sallallahu alaihi wasallam ó ní ojú ọwọ́ yín súnà súnà ìwé ànábì sallallahu alaihi wasallam nínú tá a máa gbìyànjú láti ṣe jọmọ nígbà tá a bá bímọ àwọn tó jọmọ súnà pa bímọ ó bẹ̀rẹ̀ látara wípé a máa ń ṣàdúrà fọ́mọ láti ìgbà tá a bá ti bí àbí ṣáájú ká tó bí nígbà tí ọmọ bá délé ayé àwọn ọ̀ṣẹ́ tí kan gbajúmọ̀ dáadáa a máa ń pèrò sí létí àtúnṣe kan mọ̀ sí ṣùgbọ́n padà rí pé ọ̀gọ̀rọ̀ àwọn hadith tó mélé wá ẹnu kù wọn lọ́pọ̀lọpọ̀ jọmọ́ àwọn àfáà náà sì máa ń sọ pé ìdásọ́ al hadith wa ọjọ́ bí hadith bá ti fẹsẹ̀ rí lẹ̀ báyìí gbogbo tá à ń ṣe agbọ́dọ̀ pàṣẹ tó bá ti yapa o tí hadith sọ ṣùgbọ́n tí hadith yóò bá fẹsẹ̀ rí lẹ̀ ńkọ́ bákan náà làámẹ̀ gbogbo tá a fẹ́ ṣe ń lo iṣẹ́ agbọ́dọ̀ ha ìdí ẹ̀fẹ́ gbẹ̀rù jọ̀lọ́ tó ti yé ló fi jẹ́ pé ìtòrin ilẹ̀ tí ò tíye méjì ń bẹ̀ òun ni ká ṣe àdúrà fọmọ ṣùgbọ́n ká pèrò ká ṣe kọ́ mọ̀ ẹnu kò díẹ̀ tó takú sórí ẹ̀ ó wá gbé ọmọ ẹ̀ ló fẹ́ ṣe ló fẹ́ pèrú sí ló bá já ọmọ gbà ọlọ́run ní yóò dáràn sóbi yé torí pé mélòó mélòó àwọn àfọ àtẹnu wọn tọrọ tó sọ pé kò sí láìsí ń bẹ táwọn mú àdéhùn yẹn tí wọ́n fi ṣiṣẹ́ sóbi yé ṣùgbọ́n tí èèyàn bá ti lọ́ba ti sọ pé hadith kò fẹsẹ̀ rinlẹ̀ kí la bá ṣe jọ̀mọ́ àná owó pé kí ni àwọn àfọ aládìí ti sọ wà láyé lọ bí òun kàmí tó kọ bí talẹ tó fẹ́ fún ni ní ìró tó dàbí ọlọ́run sóbi yé bí yẹn ṣe rí nìyẹn nínú tá a máa mójútó jọmọ àkíkọ ọmọ nínú tó ṣe pàtàkì rẹ ànábì sallallahu alaihi wasallam ó lọmọ tá a bá bí jọ kejì tá a bá bí a fi dógò lè lọrùn báyìí ká pàkíkọ ọmọ èyí pé tá a bá fẹ́ sọ pé à ń lọ sí ibo la máa ń là ń lọ jọmọ à ń sọ pé à ń lọ sí àkíkọ ohun tó ń jẹ́ àfikọ̀ òun náà ni ẹran ẹran tá a ṣe kí ni tá a pààyàn ló ń jẹ́ àfikàn nínú àwọn nǹkan tó máa ń gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bí ẹlòmíì ò ní àǹfààní ní ọjọ́ keje láti pa ẹran a wá sọ pé àwọn àfa kò ságbára ni kò ságbára ẹkọ̀ wa bá jókòó lọ́wọ́ àárọ̀ kẹfọ̀ fún lórúkọ eléyìí jọ̀mọ́ jókòó ta jókòó òun kọ́ ní pẹ́rọ yẹ ká pa kí bàbá ọlọ́mọ tútù kọ́jẹ́ yìí tán bá lè jẹ ìyẹn nìpìlẹ̀ àkíkọ̀ nínú sunna. àwọn àfẹ́ẹ̀sì torí wípé wàmọ́ntà sọ́dà kan ẹni tó bá ṣe sọ́dà kan lórí ohun tó jọ́rọ̀ ọyọ̀ fàhúwa fàhúwa kọ́ìrùnlà ọlọ́ọ̀bá náà ló dáa nínú sọ́dà kan ní oúnjẹ àwa wò pé tí n bá fún àwọn èèyàn bá ṣe wà ń jókòó ìtọ́ bá fún wa lẹ́ran tútù ẹlòmíà jù sí àtọ́jú wíńdò lẹ́lòmíà ti jù ú lò àníbẹ̀kọ́ ni jọ̀mọ́ wọ́n wá wò pé ẹjẹ́ àti tí wọ́n bá kẹ́ran dídí fún wa tá a bá ṣe wà ń bí kí la bá ṣe jọ̀mọ́ oníkálukú ń jẹran lọ nìyẹn tó tá a bá débì kan tọ́nà bá ní ìgbàláyè tó wà ní pé káwọn ọ̀yọ́ pẹran kí wọ́n sì fi kọ́ wa máa fi lé wa lọ́wọ́ jọ̀mọ́ ẹ má jẹ́ àbínú ẹ jẹ́ ká fi ìfẹ́ bá wọn jẹ́ láti mú bí ọwọ́ tàbí tọ́nà bá ní kó wà tó bá dẹ̀ jẹ́ bí tí omi kọ̀ǹga wá ti da ẹni tí wọ́n bá bù ú sílẹ̀ tí ò bá ti ní pa wá lára ẹ ká ṣe kí ni ká mú pẹ̀lú fẹ́. ọlọ́run tún wá ṣàánú bàbá ọlọ́mọ ó wá wò pé ìjẹ̀bú làwa ti wà àwọn màmá gbé gàrí wà ni wọ́n bá kó gàrí síta jọmọ́ pé gàrí àfẹ́ràn dídí ẹ̀ mú abẹ́ ẹ̀ ní mu jọmọ́ ká máa mú lọ ni tó fi yé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ò fara ni wá ohun tó jẹ́ ohun tó jẹ́ ojúlówó ìkómọ́gọ́ àti ń ṣe àwa dọjọ́ kẹjẹ ẹja ìjà rọra ṣe tán bá ti ṣe báyẹn wọn ò ṣe mọ́ ni ó lọ nìyẹn ojúṣe tó yẹ ká ṣe fọ́mọ láti rélu ẹ̀mí ẹ̀yẹ ní bóyá ló rọmọdán ni mo láǹfààní pé àyèyàn méjì ló wá bá mi láàrin ọ̀sẹ̀ kan náà ni làwọn méjèèjì bímọ sí i ọlọ́run ní kí wọ́n padà sí ìyọ̀kọ́ padà sọ síkì wọ́n ti wá nìyẹn sáwà sọ̀rọ̀ yẹn lóríṣiríṣi mo wá tẹ̀lé wá sí pé aṣáṣáàdúrà rẹpẹtẹ èyí tó dáa ẹ má jẹ́ ká wá ní àárọ̀ ọjọ́ ìfẹ́ bá ti lé pẹ̀rọ ẹgbẹ́ lọ́wọ́ ọmọ náà ṣe rọrùn ẹni yẹn lè padà bí sáìdì fókè àwa ṣe kọ́nà kó fi ṣe rọrùn fún wọn ṣé wá rẹ́ nìkejì mo bá so oríṣiríṣi ọ̀rọ̀ pé bí súnà ti fẹ́ bó ṣe fẹ́ ni ìjókòó ta fẹ́ jókòó yẹn ò ní ìtumọ̀ nígbà tẹ́ ẹ̀ bá pẹ̀rọ kò sí ta fẹ́ wá ṣe afẹ́ wá bá yín jẹran ni ẹni yìí sì gbọ́ tòótọ́ ó sì lóun máa sọ síwájú bọ́ nínú ètò ọlọ́wọ́n ọba bó ṣe di alẹ́ bẹ́ẹ̀ ni yẹn ṣe wá mọ́ṣáláṣí wa wá kí tàràwé ènìyàn pé àfà bí mo ṣe ń kú ní ọ̀dọ̀ yín báyìí ni mo rìsíìbù kọ́ọ̀lù kálẹ̀ mi ò sọ fún bẹ́ẹ̀ ni tó bá rìsíìbù kọ́ọ̀lù yẹn fúùdù ni wọ́n á fi rà ọlọ́run lè bá ṣe ní rọrùn ibi tá a bá fọ́ lọ́run sí la máa bá ọlọ́run ọba ká pa ẹran sóná ó ṣe pàtàkì ẹlòmíì nínú tó tún yẹ ká mójútó tá a bá bí ọkùnrin yìí tó ta ni pé ká fẹ́ràn àgbò méjì ká fẹ́ràn méjì olódà kọ́nà fi wá ṣe kò gbẹ dáadáa a máa fẹ́ràn kan àwa ra sẹ̀mú rẹpẹtẹ ṣẹ́mi fáwọn sẹ̀mú yẹn ń ta ti sọ pé tààtì náà sì ni àyíká ẹ̀kọ́ ni afẹ́fi gba lẹ́gbẹ̀ẹ́ kó lè ṣe kí ni kó lè dùn ni àbí ojúlówó gangan àti ìfòsílẹ̀ lóbi jẹ́ pé ta bá lówó ẹran méjì ẹ̀jẹ̀ káàrà títẹ̀ mọ́ ò bá yọ ẹ̀jẹ̀ apẹ́ ẹran fáwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó fi yé sábà lè gba aláàdá o tó jẹ́ oní náà bàbá ọlọ́mọ tèmi tó wà nítòsí sẹ́ran méjì ni ọlọ́run fàlùbáríkà sí ọlọ́run sì gbà ní bàdà ìyẹn jẹ́nu tá a máa ṣe nínú tó tún dáa ká ṣe àtẹ́sìnìyà ká sọ ọmọ wa lórúkọ tó dáa ká sọ wa ní orúkọ tó dáa orúkọ tí ọmọ àwọn wà láyé lẹ́nu bá dárúkọ wọn gbogbo èèyàn náà la máa wípé ah, á ọmọ tó máa dàbí àwọn bó ti ẹ̀jẹ̀ kò yí rí wọ́n ní kọ́nà ọba kó bá wa fẹ́ wọn. wọ́n ní bàbá máa ń sọ wípé gbogbo èèyàn ló máa ń lòun fẹ́ dàbí ádámọ̀ tí o bẹ náà pé o tójú ádámọ̀ rí láyé kójú ẹ̀rù wọ́n sì lè tó máa gbàjọ̀ mọ́ ẹ̀sìn àti kíni ẹ̀sìn àti rí nílé ayé ṣe rí nìyẹn o ṣùgbọ́n ká sọmọ lórúkọ tó dáa a ní ọ̀rẹ́ kan ọmọ haúsá ni nígbà òbí mọ́kàn ó sọ ní Adam ó bí jèjì ó sọ ní Abdullah oríjì ni ìfẹ́ tí ṣe Adam rọ́ṣùmọ̀lá ọlọ́ba wa kẹwọ̀ kí ló bí jọ̀mọ́ òun náà ni wípé orúkọ ta fẹ́ sọmọ ajẹ́gbójú orúkọ tó dáa kódà ó lè fi orúkọ mọ́ òun mọ́ṣáláṣí wa pé bàbá kò wù yọ bàbá yóò parọ́ rí bàbá tó wù yọ kò parọ́ rí láti tẹ́tí yẹ tí bàbá ti jẹ́ mọ́ mú mọ́ṣáláṣí wọn fún irú lẹ́yìn wọn rí àyàfi kó ṣe kọ́ wà ní mọ́ṣáláṣí ìyẹn lèmi náà wò tí mo fi sọ ẹ lórúkọ tí mo sọ ẹ mo fẹ́ kí ìwọ náà máa ṣe irú tí bàbá yìí ṣe torí gbà mí ta bá sọ orúkọ tó jìnnà ọmọ òtí ẹ̀lẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ tó ta bá rí èèyàn dáadáa náà ládùúgbò tó ń jẹ́ orúkọ tẹ́sí fọwọ́ mọ́ ẹni pẹ́lòmí náà ń sìn tó bá sọmọ lórúkọ tó bá ní kí á nítorí forúkọ yẹn pọ́púlà èèyàn kan bí mo sọ fáwọn àfà ó ní o fẹ́ sọ ní bukirat àwọn àfà ní kí ló dé ah, kíni túmọ̀ orúkọ yẹn wọ́n ṣáà ń da orí láàmú pé kíni túmọ̀ bukirat lè jẹ́ ó ní ẹ búkì mo nífẹ̀ẹ́ sórúkọ búkì búkì mo wá wò pé ash ash ash ash náà ló máa ń fi bẹ́ẹ̀ gbẹ̀yìn orúkọ àwọn obìnrin mùsùlùmí àbí shakirat ash náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni chukurat àbí búkì rat gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ sọ kọ́nà ọba tó fi wá ṣe kò ń gẹ̀ dáadáa ọmọ tá a bá bí jọmọ nínú ìlànà Islam a lè sọ ọmọ lórúkọ ṣáájú ká tó bímọ èèyàn lè fi máa jẹ́ àbúlágbájá eléyìí ti dáa nínú ọ̀nà tá a máa fi ń fọ́ra wa lé òun ni kúníyà irú àfa yìí ṣe kí n fẹ́ pè wá sọ pé àbàbà àbúlá ọmọ tí mo pè ń bàbá àbúlá yìí ó lè kọ́kọ́ wò bàbá kẹ́ irú ọmọ yẹn ó lè nípa ó lè lapa lórí ẹ̀mí ẹ̀ fóun náà máa ṣe bíi bàbá dádì lèmi náà ibi tó ọmọ bá ti ń ṣeré yẹn pẹ̀ ó lè má tó dúró bẹ̀ àwọn dádì òun ṣe kí ni wọn kì í ṣeré yẹn pẹ̀ ilé ìjẹ́nu ṣe fi àlọ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam tá a bá bímọ nínú tá a lè ṣe fọ́mọ náà ni wípé tá a bá ti sọ lórúkọ a lè tún sọ ní kúníyà pé bàbá alágbájá àbú ọmọ yẹn lè máa jẹ́ bẹ́ẹ̀ lọ bó bá dẹ̀ dàgbà tó ti yé bó tún jẹ́ ní náà tó ń fi pè kò fi láì fi mẹ́ tó gbọ́dọ̀ fi wá kò ń dáadáa a ṣẹ̀ṣẹ̀ orúkọ olórúkọ tó dáa jùlọ náà ni abdulrahman àwọn orúkọ náà wọn bá sọ orúkọ àwọn nínú tó dáa ni orúkọ àwọn ẹni ire nínú àwọn orúkọ tó dáa ni fọlọ ọba kó ọmọ náà kí yà dáadáa. tábà sọmọ lórúkọ a lè fọmọ lórúkọ tó ju ẹyọ kan lọ ànábì sallallahu alaihi wa sallam jẹ́ mustapha àbí bẹ́ẹ̀ kọ́ ni ànábì sallallahu alaihi wa sallam jẹ́ ahmad ó sì jẹ́ muhammad tó tábà sọmọ ní abdul abdullah tàbí pé ní abdulrahman kò sí láì fi mẹ́ nínú ẹ̀ nínú tá a máa ń mójútó jọmọ́ hálùkù ra'asi a máa ń fa orí ọmọ ọmọ tá a bá bí tí o bá ti jẹ́ wípé a rí nǹkan kan tó jẹ́ ti àlàáfíà tó jẹ́ pé tá a bá fa orí yẹn lásìkò yẹn ó lè fa ọmọ lára bóyá àwọn tó jẹ́ dókítọ̀ wọ́n sọ pé ẹ má sì farun fọmọ yìí sì torí àlàáfíà rẹ̀ tí o bá ti sí yẹn bẹ̀ jọmọ́ a máa fa orí yẹn yìí ilé ìjẹnu súnmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú tá a bá ń ṣe fọmọ àlẹ́kìtà a máa ń dábẹ́ fọmọ ọmọkùnrin àdábẹ́ fún un. ọmọbìnrin àdábẹ́fún ẹ rí àwọn obìnrin láyé lẹ́yìn àwọn òyìnbó a máa gbé kiri pé ẹ má dábẹ́ fáwọn ọmọbìnrin wọ́n ní ẹ má dábẹ́ fún àwọn ọmọbìnrin ṣẹ́mẹ̀ pé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la ahabba ilayhi ni walidihi wa waladihi àlọ́bí ilé èèyàn kan sọlọ́lá àlùwẹ̀ sọ́lá èèyàn kan nu yóò ní ìlè gbàgbọ́ títí tá a fi nífẹ̀ẹ́ ní àlọ́bí sọlọ́lá àlùwẹ̀ sọ́lá ju bàbá tó bí lọ́mọ lọ. a nífẹ̀ẹ́ mi ju àwọn ọmọ tó bí lọ a sì nífẹ̀ẹ́ mi ju gbogbo ẹ̀dá lọ. ó sọ fún umaru umaru ní gbogbo yàn ni mo láìkì ju ẹ lọ ìrì àlọ́bí sọlọ́lá àlùwẹ̀ sọ́lá mo láìkì ẹ ju gbogbo yàn lọ àyàfi mi nìkan àlọ́bí ni àwọn ó dẹ̀ ṣe èjì ẹ̀mí ẹ̀mí ó nìrí òjíṣẹ́ nísìnyí báyìí báyìí mo ti nífẹ̀ẹ́ ju ara mi lọ ànábì ní àdáàrí àwọn ìsìn ó ṣe ara ìbò ó ṣe nígbàgbọ́ ni ìmọ̀ ni wo ti pè tá a bá sì nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sánná ju ara wa lọ. ìdí ni wípé ọjọ́ tí ọ̀rọ̀ wa ohun tá à ń fẹ́ tó bá ti yapa ti ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlè wọ̀sánná ìfẹ́ ta ní sàlọ́bì yẹn tó ju ìfẹ́ títí wa lọ á jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti lè gbé ìfẹ́ ló ti wáyẹ láti gbélé láti tẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní àwọn ọmọbìnrin tí a máa dábẹ́ fún nínú àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ sí kódà ó lè fa ìrọmọbí torí ó ní àwọn àyè tí wọ́n ń jẹ́ kó lẹ̀yẹ̀ àwọn nǹkan bí ẹ̀gbin kòkòrò máa ń sá pamọ́ sílẹ̀ ẹ wo ní ayé lèmi ẹ wo oríṣiríṣi wàhálà tá a ti dá síra wa lọ́rùn àìrọ́mọbí ó wá pọ̀ rẹpẹtẹ látara àwọn nǹkan tá à ń jẹ àti àwọn nǹkan tó ń fún wa jẹ àwọn oògùn oríṣiríṣi ẹ̀rí pé tíjọba Africa country kan bá lọ sílùú òyìnbó tó lọ sí World Bank tó náà fẹ́ yáwó nínú májèlú tó máa ń gbé fún wọn ní kẹ́ẹ̀dì pọ̀ jù ẹ ní láti lọ sí population yìí kù nínú àwọn èèyàn tó ní owó lágbàáyé tó bá ń dárúkọ àwọn olówó àgbáyé lẹ́nu ó wá sí Nàìjíríà láwọn ọgbà kan pàápàá jùlọ ní north oríṣiríṣi àwọn nǹkan lọ́nà fẹ́ ṣe fún ọmọ nàìjíríà wọ́n wá padà rí pé àwọn fataláísà tí wọ́n tó wá gan wọ́n ti fi àwọn nǹkan kan síbẹ̀ tó jẹ́ pé oúnjẹ táwọn èèyàn bá ti ń jẹ oúnjẹ yẹn a máa ṣe sábàbí kó máa dé ohun tó ń jẹ́ tó ń di ọmọ lára wọn a máa ṣe sábàbí kó máa di ẹ̀kú wọ́n ní torí pàdé pọ̀ jù jọ̀mọ́ population nàìjíríà mélòó ni gbogbo nǹkan tó pọ̀ jù tó máa ń sọ náà ni wọ́n á la two million. two hundred. ẹ eh, two hundred million ẹ ti wọ́n yẹ tó ti padà ló Niger Delta gbogbo ẹ̀yìn ṣe pé ká má bàa pọ̀ náà ni o ẹ wo iye tó ti padà ló náà sí ètè ká má bàa pọ̀ ni o àwọn kan náà wà ní ẹ̀jọ̀ mọ́ tí wọ́n fi ṣe business kó náà bà ní kí ọlá kó má ṣe ìdíwà borí wọn. oríṣiríṣi àìsàn tó ń dà wá láàmú láwọn ìlú wa ṣé bá wá wo China jọmọ ẹ wo iye population jọ ẹ China wọ́n lé ní one billion ẹ wo population America gan fún rẹ̀ wọ́n lé ní three hundred and fifty million kéèyàn kan wá sọ fún àpọ̀ pípọ̀ kan ni wàhálà wa nàìjíríà torí pé ohun tọ́nà ọba fún wa gan ó ju òǹkà wa lọ ohun tọ́nà ń fún nàìjíríà nìkan tí a bá sọ pé ó tó west africa ń jẹ àbọ̀déré àfi bí ìfá àmọ́ kódà ohun tọ́nà ọba fún nàìjíríà tí ò bá tó áfíríkà jẹjọ mọ́ nǹkan díẹ̀ ló máa kù tó bá ń sọ pé ta ló lówó ju gbogbo áfíríkà jọmọ́ bó ni ta sani jọmọ Dangote ibo ni Dangote ti rí gbogbo owó ẹ jọmọ Nàìjíríà ló ti rówó ẹ ó wá jẹ tó lówó jù lágbàáyé tó eléyìí tí àwọn èpè oríṣiríṣi táwọn èèyàn ń pèpè ẹ̀ lé wa lórí pàápàá jùlọ mùsùlùmí torí pé ṣe rí òǹkà tẹ rí ìyẹn agbára ni nínú agbára tó tóbi jù sí China nílé ní òǹkà wọn ni ìbọn tẹ máa wọlé bá mélòó lẹ fẹ́ panú àwọn eléyìí tọ́rọ̀ bá ti ń di wàhálà pẹ̀lú China oníkálukú máa ń ṣe kíni wọ́n máa ń wálẹ̀ ni kọ́nà ọba tó ṣe àmọ́ wa nínú aburú tá a bá dábẹ́ fọ́mọ wọ́n ní àwọn ẹran tí wọ́n máa ń gé kúrò ní àyè yẹn tí a bá gé kúrò gbogbo ìgbà tí àwọn ọmọ yìí bá ti ní movement àwọn awọ yìí á máa kanra wọn á máa bí pẹ̀lú àwọn ọmọ obìnrin yẹn ààrẹ ò ní lélẹ̀ láíláí ṣẹ́dẹ̀mẹ́gbẹ́nu tí wọ́n fẹ́ fáwọn ọmọ dà ọmọ táàrí ò bá ti nílẹ̀ jọmọ́ ẹ wo ní ayé lẹ́yìn ẹ wá máa wọ pé ṣé wọ́n da nǹkan sáwọn ọmọ yìí lára ni. tọ́mọ mi bá ti wọ ọmọ ọdún mẹ́sàn-án mẹ́wàá báyìí ẹ gbádùn mọ́ gbogbo àwọn aburú yìí náà ló ń fà ló fi dé pé mùsùlùmí ẹ̀sìn wa ó fi kíní nǹkan wa ká mójútó tọ́lọ̀ ọba kó má jẹ́ ìfiwá ṣe kò rí ẹ dáadáa. a bá ṣe àwọn eléyìí fún ọmọ tó wọ̀ jọ̀ náà ká fún ọmọ lórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe tẹ́lí bí àtúnláwùlá a gbọ́dọ̀ fi máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ láti ọjọ́ tá a bá ti bí ọmọ láti máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ rí àwọn ọmọ kéékèèké arákùnrin kan ó sọ̀rọ̀ kan ó níṣẹ́ rí ẹni kọ́múnìtì lọ́pẹ́ ó ní tó bá ti bí ọmọ ẹ̀ ó ní kí o wá fún mi pàápàá jùlọ tó bá di fọ́ọ̀mù oṣù mẹ́fà ó ní gbé wá fún mi tọ́mọ yìí bá ti pé ọmọ ọdún márùn-ún wá gbà á padà ó ní mo búra fún ẹ pé kò sí irú àti tó lè ṣe fọ́mọ yìí kò ní gbọ́ náà gbọ́mọ láíláí kò ní gbà ọlọ́run gbọ́mọ láíláí ṣẹ̀mẹ́ fáwọn eléyìí àwọn kọ́ ẹ̀fọ́ aburú bó lè sọ̀rọ̀ bí mọ́lẹ́kì ẹ tí ò ní gbọ́ náà wọn bá torí pé àwọn nǹkan tí wọ́n á ti kó sí ọmọ yìí lórí ọ̀dọ́ wa bí lọ́mọ kékeré ò ti ní àwọn tírénì kọ̀ọ̀kan ẹ láwọn ọmọ òyìnbó tí mi bá ń bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ ni ẹ̀rù pàtàlàgbà ló sọ̀rọ̀ tó láwọn máa ń re bíléèmì ọmọ láti kékeré ni ó ní fún mi lọ́mọ ẹ tó bá pé oṣù mẹ́fà wàá gbà padà lọ́dún márùn-ún ṣẹlẹ̀ báwo Áfíríkà bí ọ̀gọ̀rọ̀ tá a bá ti rí opportunity báyìí ah ọmọ mi á ní citizenship àbíbẹ̀ kan ni ọmọ wa dìdàkudà wálé nílùú nílùú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́nà ọmọ ṣe ìnà wà ń bẹ̀. ló fi jẹ́ pé ṣe rí àwọn àsìkò táwọn òbí ń kakú yẹn tí àwọn ọmọ tó wà ní ọmọ kéékèèké sí five years tó bá lọ lé kéwú jọ náà ṣé wọ́n máa ń kọ̀ nǹkan kan lé kéwú ṣé wọ́n máa ń kọ̀ nǹkan wọ́n ń kọ̀ nǹkan tó rà látẹ̀ẹ́sọ̀ fún wọn àwọn ọmọ yìí sì ni wọ́n ní ìdí àtẹ̀ẹ́sọ̀ wa jù ìyẹn ló fi bí wípé nígbà torí pé ọmọ ọdún kan ọmọ oṣù mẹ́fà tẹ́tí ń pe kéwù sí lẹ́nu ọjọ́ tí ó bá máa lanu pe kéwù yẹn báyìí ṣùgbọ́n ìlẹ̀ rò kó ta kéwù torí pé kí ni ẹ ti fi pilẹ̀ ẹnu ń gbàdúgbò fi sọ̀rọ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ fáwa náà lẹ́nu téèyàn kan bá mú ọmọ méjì lọ sílé kéwù tí kọjọ ọmọ ọdún méje tí kọjọ ọmọ ọdún mẹ́rin táfà sọ pé ẹ wá máa sọ fifty naira lóṣù àbí bẹ́ẹ̀ kọ́ ní jọmọ́ ẹ wò ó wọlé kéwú lóṣù oṣù jọmọ́ sáfà bá ní ọmọ dírẹ́dì tó ń gba fifty naira lóṣù èló ló fẹ́ jẹ́ jọmọ́ ó jẹ́ five thousand naira ní àmùkòkò wá bí ìjọba ìlú ni wọ́n ń sọ lówó oṣù owó ilé lóṣù kan fifty naira wa tó wá ń sọ yìí ẹ àfa ẹ̀rí pé lè ṣì kéré ni ẹ̀rí pé lè ṣì kéré ni ẹ̀ máa bá fọ́ fifty naira fọmọdún méje. ọmọ wa mẹ́ta ọ̀rẹ́ naira. bẹ́ẹ̀ ni òbí tó bá tún bí wọn mẹ́ta ẹ̀ àfọ àkílẹ̀ máa wá ṣe fún wa báyìí jọ̀nà mẹ́ta hundred naira bóun láti fẹ́ lọ wájú ohun tó yẹ ká máa sanwó fún jọ̀wọ́ òun ànílé kéwù kí wọ́n sọ pé owó owó ọmọ kọ̀ọ̀kan lè dé thirty thousand naira ní oko ní àkódà kí n máa lọ ṣalábàárù àní fọmọ mi ti kéwù tó sì mọ́ lọ́wọ́ bí wọ́n bá bí èmi àti ẹlẹ́ni jọ̀mọ́ tó o ní option méjì nínú kọ́mọ ẹ lọ lé kí kó kẹ́kọ̀ọ́ yọrí ẹyọ kan ló gbọ́dọ̀ múnú méjèèjì o àbí kọ́mọ ẹ lọ sí skul kó kàwé kó lọ sí Amẹ́ríkà ìwọ la máa mú jọ̀bọ̀ ẹ̀jẹ̀ àti sẹ́ńsọ̀ ìwọ la máa mú àwa tọ́mọ wa la fẹ́ kọ́mọ wa lọ máa jókòó ti àwọn àfa kọ́nà jẹ́ ariwo pé ẹ̀jẹ̀ ànáwọ́ sókè Allahu Akbar ah, Allahu Akbar ah, ọpẹ́ ní fọ́nà o. ọpẹ́ lùfọ́ náà ẹ̀sìn wà ní amòkòkò ọlọ́run ní ó tán bẹ̀ ọlọ́run ní ó tán bẹ̀ àwọn èèyàn gbàgbọ́ yí ẹ̀sìn ẹ̀rí pé gbogbo wọn tó fẹ́ kọ́ ọmọ tiẹ̀ lọ amẹ́ríkà kan kó já kàwé díẹ̀ ẹnà tó fẹ́ méjèèjì ọ̀nà àti wa ọ̀nà àti jòlóore fún wa náà ọ̀nà ló ń bẹ́ẹ̀ náà ọmọ man يقول ah, man يقول ربنا آتنا في الدنيا gbogbo àdúrà tí wọ́n ní pé wọ́n lọ́wọ́ bá wà ah, ṣáàjì aṣoríire o di ara mọ́tò àwọn àgbàbí àlùkìyàmọ̀ ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ kò fi ẹ̀sọ́ ọ̀rọ̀ fún wọn wà mí ni wọ́n mọ iye akóòlù rabbana ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó jẹ́ pàdúrà tí wọ́n ní pé wọ́n lọ́wọ́ bá wà àdínà fi dúnìyà hasana wá ṣe orin ilé ayé fún wa wà kó o sì ṣe tọ̀run náà fún wa wákìlà àdáàbà náà kó o sì là wá níbi ìyáná kọ́nà má ṣe là wá níbi ìyáná. mùsùlùmí àlìjámọ̀ àwùlà káráyé ṣe ṣe òun ló dáa jù fún mùsùlùmí. gbogbo tọ́nà bá ti fún ẹni ayé máa fi wá ọ̀run wàlà àtàǹtà lọ sí ìbàkà mí náà má gbàgbé ìwé wa níwọ̀n bá lé ayé ká má gbàgbé ẹ̀. tó lẹ́nu mi lé mi ó wò ó pé mo fẹ́ kọ́ ọmọ ọmọ kéwù mo fẹ́ kọ́ ọmọ mẹ́sì kò wá tún fi lé ayé mọ́. ọmọ wa mú ẹ̀sìn tán ó wá kú kí lọ́mọ fẹ́ fi ṣe lé ayé. eléyìí wá jí àdánwò fọmọ. torí wípé kọ́nà ọba kó má fẹ́ mi fa wà ẹ̀rí pé nínú àdúrà tá a lọ́ọ́ bí bá ń ṣe sallallahu alaihi wasallam àlọ́bì a máa ṣe láàárọ̀ tó bá tún ní ìrọ̀lẹ́ báyà tún ṣe torí kò sígbà tí kò sí bá òde dé Allahumma inni a'udhu bika nínà ló kufri wal faqr ìwọ lọ́wọ́ ọba mo wá ìṣọ́ rẹ kúrò níbi ìṣe ẹbọ sí ìwọ lọ́wọ́ ọba mo sì wá ìṣọ́ ìwọ lọ́wọ́ ọba kúrò níbi ìṣe ìjẹ́ olóṣì torí pé téèyàn bá jẹ́ olóṣì jọ̀mọ́ tí ọlọ́run bò bá mú yàn dúró èèyàn lè padà jẹ lẹ́bọn torí pé ilé ayé àdánwò ni àbí jẹ àbí mu àdánwò ni wọ́n bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam an akitari ma yu de xiri nasa náà pé kí ni tó máa jẹ́ káwọn èèyàn wọná jùlọ ànábì ni alifamu wa alifarj olóhùn náà ní ẹnu àtàfẹ́ ẹnu àtàfẹ́ jọmọ́ kí là ń fẹnu ṣe à ń fẹnu jẹun à ń fẹnu sọ̀rọ̀ ló jẹ́ pé gbogbo tá fẹ́ jẹ tó máa jẹ́ halal mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti wà níwọ̀ntúnwọ̀nsì àní sáré kọjá abí tọ́nà bàbá tó wá sí. ìyẹn jẹ́nu tí a gbọ́dọ̀ mójútó nígbà tí a bá fẹ́ tọ́ ọmọ. ká gbìyànjú láti kékeré ká fi àwọn ọmọ yìí sí àyè tó dáa. nínú àwọn nǹkan tí a bá fi ń tọ́mọ tí Islam kọ́ wa al-adab al-islamiyya a máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìsìn láti kékeré. alọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ó wo sàábé kékeré kan jọkọ ọmọ yìí ń jẹun sàábé yìí ń jẹun ọmọ nígbà yẹn lọ gbogbo ọwọ́ ẹ̀ ó ṣàmú káàkiri orí àwọn alọ́bí sallallahu alayhi wa sallam ó ní sábìlá ó ní dáńkọ náà sọ pé bísímìlá wàkúl biyamini ọwọ́ ọ̀tún rẹ ni fi jẹun èyí tó súnmọ́ ẹni oúnjẹ ni kò jẹ ẹ wo ànábì sallallahu alaihi wasallam àìmọye ìgbà àwa máa ń fi àwọn ọmọ kéékèèké lẹ̀ lórí nǹkan mo láǹfààní àti èèyàn kan nígbà tẹ́mi ń sọ̀rọ̀ yìí ó ní gbogbo tó ń jẹ́ ìwà àti discipline téèyàn bá fẹ́ kọ́ ọmọ tó wọ́n bá wà ní kan sí ọdún mẹ́rin ti ọmọ ọdún mẹ́rin ọmọ ti ní hábìtì lára ló fi dé pé káwọn ọmọ yẹn tó tó àwọn séèjì yẹn àwọn nǹkan kan ti gbọ́dọ̀ wà lára wọn ojújú lẹ́nu omi ìfi kọ́ wọn jọ̀wọ́ ẹ̀bí àwòrán kọ́múnìtì tó sọ pé wá gbà padà lọ́dún márùn-ún kò ní gbọ́n náà gbọ́n mọ́ ọmọ tá a ti fi òjújú kọ́ nígbà owó ní kékeré ọmọ ọdún kan gbogbo ìgbà tó bá ti wá wà ní òkùnkùn tó fi pé ọmọ títí yìí ẹ̀sìn ìgbésí ayé ẹ̀ ẹ̀rù á máa bá a lọ. lọ́jọ́ kan èèyàn kan wá mékì kọ́ọ̀lù ní láyọ̀ àwọn ayé ìgbà táwọn èèyàn mékì kọ́ọ̀lù káàkiri ló bá ń kọ́ọ̀lù àfọ àkọ́pẹ́ àṣìṣàṣẹ wá gbà nítorí tọ́lọ́ wọn ayọ̀ ni wọ́n tún rán sí ni o wàhálà bá dé ayọ̀ lọ́rọ́ wa o nígbà tó wá gbé kọ́ọ̀lù lẹ̀ owó àtàfà àjọ sọ̀rọ̀ mo wá pe ẹni yẹn mo ní àfẹ́ má bínú mo kọ́ ọjọ́ ìsọ yẹn ẹ má bínú pé mo fẹ́ dá sí mi ìmọ̀ rí tẹ́lẹ̀ mo ní ilé ìbolẹ̀ ń pín ó nawọ́ sílé yẹn pé ilé tí mo wá ìjùmọ̀ ni mo ní báwo ni tọ́ílẹ̀tì yi, bóun ló ṣe jìnnà bí yàrá O ó ní yàrá báyìí báyìí ló ń gbé mo ti mọ ọbẹ̀ pé mọ́ọ̀kì wà mo ní tọ́ílẹ̀tì yi ń kọ́ ó ló ti mo ní àìní náà débẹ̀ yọ wò bẹ́ẹ̀ mẹ́pẹ́ tó bá múlé ti ṣáláńgá ayé òní tí ó gbádùn ooru ni wọ́n máa ń wà ọ̀sán ló fẹ́ wá ni. ṣe bóun nígbà tí wọ́n bá ti sùn làwọn náà fẹ́ ọpẹ́rẹ́tì jọmọ́ bọ̀ kí ló fà ìpìlẹ̀ ni. ti fi tawhid àkídà kú láyù sí ìbàdàn táwọn ọmọ bá wà kéékèèké àwọn àyà kan wà tá a gbọ́dọ̀ jẹ́ kán há sórí. àwọn àyà tó ń sọ̀rọ̀ àwọn ọba tó bá ti ha àmà jẹ́ kọ́mọ̀ tún wẹ̀ kọ́mọ̀ wípé àdánwò tá à ń bá yín láyé lẹ́yìn nínú àdánwò tó pọ̀ jù láyé tó kéré kéèyàn jí ní ojúmọ́ kéèyàn má gbọ́ òun náà ni wípé káwọn èèyàn pè fún ọ̀rìn lẹ́yìn lọ́nà wọn bá lẹ́yìn ọlọ́wọ́n bá èyí náà ni wàá jẹ́ kọ́ríǹgì sórí ọmọ yẹn láti kékeré ahad ọba tí gbogbo nǹkan máa fara sí ni ti jókòó sílẹ̀ ah, òbí mọ́tẹ́ òbí ọjọ́ tó bá dé sùn tí ọ̀rẹ́ ẹ̀kọ́ bá sọ kọ́nà ń bímọ á wò pé a ah, ìwọ odi sì. ẹ̀yin náà wò tán ọmọ tó sọ wípé lọ sí kíláàsì lẹ́kṣọ́rà wa sọ fún wípé àkòtí ah, tó ń jọ́ náà wọ́n sì ti kọ́ ọmọ ilé kan láti lé lórí ààbò ah, ilẹ̀ ṣe máa ní kò tó ń jọ́ náà lẹ́kṣọ́rà ní sí ìrìsìlíbi ohun tá a bá lè fojú rí náà la máa gbàgbọ́ ṣùgbọ́n látara àkídà kan tó fi kọ́ ó ní àmọ́ mi ò tẹ máa ń kọ́ mi yẹn lẹ́kṣọ́rà wa sọ pé rán ni wọ́n wá kọ́ ọmọ ilé kan tí ń lé wá dé class lẹ́kṣọ́rà tó wá sọ̀rọ̀ ó ní yẹsà mo ní béèrè ó ní yẹsà ẹjọ́ sà làákàyè yín ṣe ní làákàyè sà tí màá ní làákàyè kí mo fẹ́ máa fi sọ̀rọ̀ látàárọ̀ ó ní yẹsà ṣe rí làákàyè yẹn èèyàn ò lè rí náà inú orí náà is believing it means you don't have with all due respect pẹ̀lú gbogbo àpọ́nlé tá a bá ti lè rí làákàyè yín ó túmọ̀ sí pé kí ẹ̀yin náà ní làákàyè kí ló fàájọ mọ ẹ̀kọ́ tí wọ́n kọ ọmọ yìí tí ọmọ wa bá wà kékeré ẹ jẹ́ ká máa pe nǹkan dáadáa sí wọn lẹ́nu ọ̀gọ̀rọ̀ ní ilé lẹ́yìn orin la fi làwọn ọmọ wa fi ń kọ̀rọ̀ sọ kò wá ń ṣe orin láhìláhì làlàwọ̀ orin àwọn oríṣiríṣi orin orin àwa náà ti mọ̀ ọ́ kọ́nà kó ṣàánú àti yìí táwọn fi pamọ́ sábẹ́ ẹ̀sìn ṣẹ́mi pé àdánwò àdánwò lágbára o ṣe rí aburú báyìí kéèyàn má sọ ọwọ́ bá burú ni o tó o bá ti rìn ní ojú ọ̀nà aburú báyìí èèyàn á máa jìndò sínú ẹ̀yìn téèyàn bá ti fi rìn lójú ọ̀nà dáadáa á máa jìndò sínú ẹ̀yìn ẹ wónú àwọn ìyá tó ń kọrin ẹ̀ nílé obìnrin kan kó ṣe ojú ìsìláàmù kọ àbí kó dìdàkudà ẹ wà àwọn obìnrin táwọn náà wo pé ayé àfa gbogbo wá àti tẹ̀yìn ṣe látijọ́ ẹ̀mọ́ wá àti ṣe jàre ẹ jẹ́ káwa náà máa wá ṣe wáàsì àwọn náà bá pépà wáàsì èwo ló wà nílé ọkọ ọmọ nù wọn jọmọ ọlọ́run sọ wípé wàkọ́rùnà fíìbù yóò dìbò náà ọlọ́run lẹ́yìn obìnrin ẹ jókòó lé ẹ jókòó lé ministry of home affairs náà bá tòun sí ẹ̀rí ilé ayé tó dàrú lé ní àwọn obìnrin náà dúró lé mọ́ ni o tá a bá fẹ́ kí ilé ayé da àwọn obìnrin gbọ́dọ̀ padà sílé kọ́mọ lọ skul kò dé kó bá mọ́mì ẹ̀ lé mọ́mì ẹ̀ ló mu lọ skul láàárọ̀ nígbà tó máa dé báyìí kọ́kọ́ ẹ̀ balẹ̀ pé mo ń lọ lé mọ́mì mi wà lé ṣùgbọ́n ìyá ti wà ní island bàbá ti jáde lágo mẹ́rin ìyá jáde lágo márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá wọlé lágo mẹ́wàá bàbá dé lágo mọ́kànlá àwọn ọmọ ti wo tv wọ́n ti sùn lọ díẹ̀. èyí ni báwọn obìnrin yìí tó padà dolórí inú wọn ibi wá sí ló ti bẹ̀rẹ̀ ikọ́ tiẹ̀ wọ̀ jáàbù dẹ́dẹ́ ní àìpẹ́ yìí ṣe nígbà tó ṣáà ń ṣe wá sí ẹgbẹ́ wò pé ah rọ́ṣùlù fíjì náà lélẹ́yìí o nígbà tó ṣáà ń dún ẹnu yẹn pé ah wàyà sàbúnà anáhùn yóò ṣe lónà súnà à iṣẹ́ olóore ló máa rò pé òun o kò ní gbalaja ọjọ́ mọ́ ọjọ́ wo lẹ ti gbọ́ lóòótọ́ ìbọn náà àwọn ìyàwó ànábì kọ́ wá lọ́fẹ́ ṣe wá síta gbangba wọ́n wá sọ pé àyíṣà ìyàwó àyíṣà bíbọ̀ ẹ̀ ṣe tó. ṣé ẹ̀yin nímọ̀ tó yàwó àyíṣà hmm. tó ti yé jọ̀bọ̀ ẹ wá wà àwọn obìnrin tí wọ́n ń kọrin káàkiri lẹ́nu gbogbo wa náà láti mọ ikọ̀ tí wọ́n ṣe wá sí fún kíá káàkiri ń tó fẹ́ rìlíìsì kò bá rìlíìsì ẹ̀ eh, eh. tí gbogbo wa náà bá rí nǹkan báyìí ló wá ń kọ àdánwò tóbìnrin bá ti gbé rẹ̀ sáyé tán wàhálà ni ọkọ ò ní gbádùn ara rẹ̀ òun gan náà ò ní gbádùn ara rẹ̀ ẹ wọ àwọn obìnrin tí wọ́n pè ń kàdí awúrẹ̀ mo láǹfààní àti kàmásì nǹkan jọ kan àwọn tí wọ́n sọ̀rọ̀ nù wọn ní díndín twenty seven àwọn obìnrin nàìjíríà mi lè dárúkọ wọn kàdí awúrẹ̀ iṣẹ́ mi iṣẹ́ mi iṣẹ́ mi iṣẹ́ ọ́fíìsì pọlitíṣíà oríṣiríṣi kò sí ìtòsí tó wà ní ọkọ nù wọn tóbìnrin tó wájú ọmọdé tí ò bá sí ní ọkọ jọ náà iṣẹ́ òdòmẹ́dì aṣàgbèrè náà ní kọ́nà máṣẹ́ là wà ló fi jẹ́ pé àwọn obìnrin ká dúró wa ó máa fi ẹ̀sìn yẹn mójútó lé ìka máa dáa ó tọkùnrin bá mú wọn tó gbogbo wa jẹ lé kọ́nà bá kó fi ṣe kò gbìyànjú dáadáa a gbọ́dọ̀ gbìyànjú láti kékeré kárí àwọn ọmọ wa dáadáa tí a bá ti rè wọ́n láti kékeré a máa ṣe ní lára wọn gbà tó bá dàgbà á kéré táwọn ọmọ kọ́nà ọba tó fi wá ṣe fún bẹ́ẹ̀ dáadáa nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó ìṣìyàr àlùbíà aṣọ ìlera environment tá a fẹ́ bímọ ti ṣe pàtàkì o environment wa ìdá lọ́pọ̀lọpọ̀ àníbẹ̀kọ́ ni jọmọ́ àníbẹ̀kọ́ ni jọmọ́ torí pé mùsùlùmí pọ̀ mi nígbà tí mi wà mi tàbí kírun mẹ́yẹ mo ṣàkórí sókè báyìí mo lè dárẹ́ rìn kí ló bi jọmọ́ kí èèyàn máa lọ báyìí kò jẹ́ pàápàá jùlọ ń gbà wọ́n ara wọn tá kírun tí gbogbo àṣ kọ́nà má jẹ́ káwọn brọ́dà ti pọ̀ ládùúgbò tiwa náà báyìí o oore ńlá ni òjò mọ́ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ṣé oríṣiríṣi òwá sí ládùúgbò yìí náà èèyàn máa ṣọ́ra ẹlòmíì ọmọ wọn náà wà ó ti bọ́ta látàárọ̀ dálẹ́ ìta làwọn máa wà a gbọ́dọ̀ ṣọ́ra nínú yàrá tèmi ṣe rí ṣé bẹ́ẹ̀ ni yàrá ẹlòmíì ṣe rí ó lè má jọra wọn ofe tó kí wọ́n máa wà pẹ̀lú o gbọ́dọ̀ sọ ọlọ́run yáyọ alẹ́dínlẹ́ amọ́nu tákùn lọ́ha wàkúùnù máa sọ nìfẹ́ ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ fáyọ̀ náà sì máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ kọ́nà ọba kó fi wá ṣe kùngẹ́ dáadáa. ànábì wa muhammad sallallahu alayhi wa ó ní láti sọ ìdí ìlànà ó ní tó bá fẹ́ mú ìyọ̀ o gbọ́dọ̀ mú yàn lọ́rẹ̀ àyàfi múmi àti ọmọ kékeré nígbà ọmọ ẹfẹ́ lọ́rẹ̀ ìwọ náà máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá lọ́rẹ̀ tó náà jì jùlọ ló bá dárúkọ èèyàn kan ní pé kò ń ṣe múmi àdóbì ò sọ pé múslim kò sọ pé níbi jọ̀mọ́ kó ní pé ń tà ń pè ní ọ̀rẹ́ ó tún yàtọ̀ ọ̀tọ̀ nípa pàdé dúkìá sálámọ̀ síra wa ṣùgbọ́n tá ń pè ní ọ̀rẹ́ gangan àdóbì sọ̀rọ̀ mọ́ àdúgbò sálàm ó ní láti sọ ìlà múmi ó gbọ́dọ̀ mú yàn lọ́rẹ́ àyàfi kó jẹ́ múmin ẹni tó jẹ́ wípé ìdáná sí ìta ìzàkíù gbogbo ìgbà tó bá gbàgbé láti ṣe dáadáa rán ẹlẹ́tì wá ìdáná káwùtà yàn yín lóka àlẹ́ yìí gbogbo ìgbà tó bá wá rántí láti ṣe nǹkan àrùn ẹ lọ́wọ́ lé lórí ìdáná kí ìdáhù dàkàrọ́ ti kàrò ìyàtúhù fìlọ́kọ́ yìí kódà gbogbo ìgbà tó bá ti ń rí báyìí ìmú rẹ̀ lásán kò wá wọ̀ káà ah, ah, àfáà lù yọ dáadáa kọ́lọ́ ìmúra àfáà ló dáa báyìí ẹ máa wọ aṣọ títà ìbò ṣe balẹ̀ lẹ́dẹ́ kọ́lọ́ jẹ́ kí ṣìjà àbùtè nínú ọ̀lẹ́ balẹ̀ báyìí àfáà yìí fìlà ojú ẹ̀ ń kúrò lórí ẹ̀ ẹlòmíì lè òfin ṣe tó náà náà ní fìlà ni ànábì sọ̀rọ̀ bá lọ ẹ̀fẹ́ náà kì í ṣe orí rẹ̀ tí ó ti yé ìkọ́nà àwọn olóye ó sọ wípé if the label shows the content then put it on ó ní tó bá jẹ́ wípé ohun tó wà nínú ẹ̀ àwọn nǹkan táwọn èèyàn máa kọ́kọ́ rí lára ẹ̀ tó bá ń tọ́ka sí tó wà nínú ẹ̀ ó ní àgbé nǹkan yẹn sára tó bá jẹ́ pé àwùjọ kan wà téèyàn bá ti dé fìlà ah, àbá ìwọ náà bá dé fìlà ọlọ́run kí àwọn amòsùn lọ́pọ̀lọpọ̀ àti tó mọ kí àti ẹjí òmọ kí ó dẹ̀ bí olùkà fásíà kí ni wọ́n pè é jọ wọn torí kó ń dé fìlà àbí bẹ́ẹ̀ kọ́ ni àbúlọ mọ́ṣáláṣí níbi tí wọ́n bá ti pè é láfa wọ́n bá láwọn èèyàn tí wọ́n wọ́n mú sìgá ṣé wàá fẹ́ jókòó sí wọ ìwọ náà á ọmọ àpèjì láfa nígbà tí ìyọ̀kọ́ bá tiẹ̀ fẹ́ kó bẹ́ẹ̀ kó kọ̀ọ̀kan jákòó ní afá ẹ̀kú jókòó òmò ẹ̀kú ṣe wá àti fún ènìyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó gbogbo tó máa jẹ́ kọ́ rí wa kọ́mọ̀ ẹ̀fà àfà ni wa ẹ jẹ́ ká gbìyànjú àwọn àfà mi kan wò mí pé àfà lẹ́yìn náà tí ó ti yé àbá àfà kan ni àfà ni ọ̀nà àtúbọ̀ ṣe ní rọrùn tí ó ti yé díẹ̀díẹ̀ náà ni ọ̀nà àbírọ̀ ogun wa lọ́rùn kò sẹ́ni tó mọ̀ ṣe ilé ayé o àyàfẹ́ tọ́nà bàbá kọ́mọ̀ sí kàdáàdì kàkóńtò ní kọ́bìlì fàmọ́lọ́mọ́ àlẹ́kù arínú àwọn tó dé fìlànà wa mi odó náà máa ń gẹ̀ sí orí tẹ́lẹ̀ jọmọ́ a ò ní agbára ṣùgbọ́n náà ti ṣàánú ẹ̀ òun náà ti di pé ànábì sallallahu alaihi wasallam lọ́ha àìlè kọ́sàì fànàbì kọ̀ fún wa ká máa gẹrun tí o bá fi ṣókì fiyé ànábì ní mọ̀nkánà láwùjẹ́ àrùn fàlì yóò kéré bò ìwọ tọ́lọ́ ń fún ní irun tó lálùbáríkà kọ́ ọ tó bá jẹ́ pé kó gẹ́ lọlẹ̀ làkọ́lé gbìyànjú àti gẹ́ lọlẹ̀ tó bá dẹ̀ fẹ́ fílẹ̀ má fílẹ̀ kó fẹ́ fi ṣe old school tẹ̀lé pé táì kan wà tó ń pè ní old school àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti ní bọ́n ti máa ń tírèmù àbí tó bá fẹ́ fílẹ̀ fi tírèmù sí dáadáa ṣùgbọ́n àwọn àtàjẹ́ Yorùbá bó bá fi irun lé ọ̀gọ̀rọ̀ ọgbà wà á máa ní ìdí àti máa kó mẹ́wọ̀ wà látẹ̀sẹ̀ kí ẹ o má lágbára àdíṣe o ọlọ́run ní ṣe wá láfa dáadáa àwọn àfa dáadáa nílẹ̀ Yorùbá wọ́n ń ṣe dáadáa àdúgbẹ̀kọ́ ni ibo wa lè wá tó ló máa ló ojúrí tiẹ̀ tó gbọ́dọ̀ tó wá ṣe kò yẹ dáadáa. àwọn ẹ̀kọ́ ọmọ ó pọ̀ rẹpẹtẹ jọmọ́ nínú tí máa fi parí ẹ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn ọmọ wa. ẹ wá wọn ànábì ọlọ́wọ́n ọba àdúrà ni wọ́n fi tó àwọn ọmọ wọn. ọlọ́wọ́n bá ń sọ nípa àwọn ìbádùn rahman ó ní alẹ́dínà yakulun alẹ́dínà yakulun na rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni ọlọ́run láwọn tó máa ń bẹ náà pé wọ́n lọ́wọ́ ọba wa àwọn ọmọ wa àwọn ìyàwó wa wá ṣe wọ́n lẹ́nu ire kó jẹ́ kó jẹ́ ìtùtù ojú fún wa so a gbọ́dọ̀ gbìyànjú tó ní tọ́lọ́ wọn ba ká máa ṣàdúrà fáwọn ọmọ wa tẹ́lú bí bá bẹ́ẹ̀ ṣe a olórí ibú lọ tẹ́ à tí ọ̀tá ò bá lọ tó lórí ibú ńkọ́ òdì gbọ́dọ̀ ìwé nìyẹn àbí tí ò bá lọ́ta ń gbọ́ kò sì sí téèyàn máa sọ máa yẹ lè fi tóbi nǹkan òní ìlàlàdé ìrọ̀ bí ibùdó àti àwọn màláìka ń sọ wọn fi pamọ́ gbogbo tá a bá sọ ẹ ká sì yànjú ká máa ṣe àdúrà fún ọmọ wa kò sí tọ́mọ lè ṣe jọ̀mọ́ àmàtẹ́ náà bá fún mi kọ́lọ̀ bá kó ṣe àwọn ọmọ wa ní ọmọ alábàríkà kó ṣe wọ́n ní ọmọ ni. kọ́nà tí wàá ṣe kò ń gẹ̀ dáadáa kó ṣe àwọn ọmọ náà ní ọmọ alálùbáríkà kó bá wù wọn abẹ náà bá ní kí ọlá àwọn àfa wa tí wọ́n wà tí èmi tí mo jí ọmọ ni kọ́nà bá ní kí ọlá kó bá wa túbọ̀ gbogbo dáadáa tọ́nà ọba ti ṣe fún yín ọba ọlá kó bá wa ṣàlékún gbogbo wa àbíbẹ̀ kọ́ ni ànábì sallallahu alaihi wasallam ó lọ́mọ àlùjọ náà ni ẹni tó bá ń fún àgbàlagbà ni kọ́nà bó jẹ́ káwa náà dàgbà àwọn bàbá wa tó ti dàgbà ọlọ́run ò ní ṣe wọ́n ní àgbà àgbàyà ọlọ́run bá lè kí ọlá á sì bá wa ṣàlẹ́ fún àlàáfíà wọn gbogbo wa ta wá jọ̀dọ̀ náà kọ́nà má ṣe wá ní ọ̀dọ́ burúkú kọ́nà kó fi wá ṣe tó jẹ́ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين naam ah, alhamdulillah abakọ̀ fún ọlọ́run àti ah, àwọn sheikh wa tí wọ́n bá wa sọ̀rọ̀ àwọn muhaddith wa kí ọlọ́run kí wọ́n tàjẹ́ kí arí wọn pẹ́ rò pé àwọn àfọwà àkàtúntò tí wọn àti bórí àwọn ah, specialization tí wọn sọ ní ilé ẹ̀kọ́ tí wọn òun náà ní kí wọ́n ta wọ́n specialization àwọn ni ìmọ̀ nípa hadith òun ló bí pé gbogbo olú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n má bèrè máàdì fún wa so a ní fọkànbalẹ̀ lórí àwọn hadith wọn ọlọ́gbọ́n tó àjẹta ẹ àwọn ọ̀sán ọ̀pẹ aládùúgbò wọn lọ. ní àsìkò gbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn bàbá bàbá wa ni wọ́n wọlé bẹ̀rẹ̀ látòrí àwọn àfáà wa àgbà láti ilé ẹ̀kọ́ wa ní ìbádọ́lá tí wọ́n jẹ́ ara àwọn àgbààgbà fúnà wọn bá ní kí wọ́n máa bẹ pẹ̀lú àwọn òdìrọ̀ wa ní madrasa àgbàdùnlá wọ́n wọlé àwọn náà ni wọ́n tún jẹ́ àfáà fún ìyá ọlọ́mọ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ àfáà fún bàbá ọlọ́mọ náà bákan náà sọ àwọn bàbá wa náà kí ọlọ́run kí mọ́sá àjẹ́ kí a rí àwọn bàbá wa náà pẹ̀ àwọn náà ni àwọn bàbá wa fadilatu shaykh àwọn náà ni àwọn bàbá wa fadilatu shaykh Ali Abdulrauf Ali kí ọlọ́run kí mọ́sá àjẹ́ kí a rí àwọn bàbá wa náà pẹ̀ ẹ̀yìn ká sọ pé hafidhahullah ọlọ́run kí mọ́sá àjẹ́ kí ọlọ́run kí mọ́sá bá bá aṣọ wọn gbogbo tó ń jẹ́ àbúrò bákan náà ní àsìkò tí wọ́n wọlé àwọn náà ni àwọn àfọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti Ibadillah ni wọ́n wọlé wákan náà pẹ̀lú wọn àwọn náà ni àwọn sheikh wa sheikh Saheed Bello Rabbul Kawafi kí ọlọ́run kó mọ́tà jẹ́ kí a rí àwọn afọ àwọn náà pẹ̀ ọlọ́àjẹ́ tóbi ọlọ́run ọlọ́àjẹ́ kan ṣoṣo ọlọ́run. bákan náà àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn ìmáàmù wa ní mọ́ṣáláṣí wa àdúrà àgbà lásìkò ìgbà yẹn náà làwọn náà wọlé àwọn náà ni àwọn bàbá wa àgbà tí àwọn àfọ àwa tí wọ́n.